نعم المبادئ الصرفية الجزء الأول so بسم الله الرحمن الرحيم الحمد لله أتفاري الدرس السادس يعني أوزان الفعل المجرد الثلاثي والرباعي so wọ́n ní page nineteen àbí wọ́n ní فهاك جدولا يمثل الجميع sọ́wárí àwọn eléyìí wá ní jadwal yẹn ni tébù sóyé tébù tí ó ṣàpèjúwe gbogbo rẹ̀ fún àyẹ̀pẹ́ tá ti wo tébù yìí o ó ti kó àwọn àpèjúwe àwùzánù sọ̀rọ̀fíyà lè fẹ́lẹ̀ mujaradi tùlásí àti rùbáyín mujaradi rùbáyín sínú wọ́n wá ní ẹ̀rí pé wọ́n kọ àwùzánù àtùlásí yí àlùmujaradi wọ́n kọ àwọn ọ̀rọ̀ kan sábẹ́ rẹ̀ wọ́n wá kọ wàrùbáyín àlùjárọ̀dù náà wọ́n kọ òṣùwọ̀n tiẹ̀ náà wọ́n tó wá fún wa ní àwọn examples ní abẹ́ rẹ̀ náà ráwo lábẹ́ àwùzánù àtùlásí àlùjárọ̀dù a ní kàlásátú àwùzán àlẹ́yìíṣà kàdálík wàlà náà fáìlà fáìlà fáìlà so wọ́n wá pín mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ́nà mẹ́ta yẹn náà lábẹ́ fáàrẹ́là wọ́n fún wa ní kíni náà sọ̀rọ̀ ó ṣe ìrànlọ́wọ́ wakọ̀ ẹ̀ ó ṣẹlẹ̀ wakọ̀ àbí kéèyàn já sórí nǹkan kan náà wọ́n máa lò ń gbà mí náà bẹ́ẹ̀ ẹ̀ àlẹ́ yìí ó jábọ́lé lórí àbò ṣẹlẹ̀ sí sọtìyé wájàdà ó ń bẹ. yẹngbẹ́ kìíní yẹn bẹ ní bíbẹ àbí ká sọ pé ó rí wájàdà ó rí ẹ náà ti mú mọ̀ ojú òd ní ti ń bẹ tó ti yé so kọ́tàlà ó pa a rí pé ìyá ti àlá wáziní fàálà àìnùhó mọ̀túhùn fátíà ní àìnù lè fi ń lè náà sọ̀rọ̀ gbà láti sọ́ọ̀dì. kọ́ọ̀fù ti wá kọ àná àyínú lòfin lílo náà lónà gba na niwa fatiha bẹ́ẹ̀ náà ni wájàdà jíìmù yẹn ni àyínú lòfin lónà gba fatiha àkádà kọtàlà táà yẹn ló wà nípò kí àyínú lòfin fatiha náà fa in la fa in la àyínú maksur àìnù tiẹ̀ gba kẹsọ̀rọ̀ sotiye àìnù lè fi ilẹ̀ ó gba kíni so àwọn àpèjúwe wo ló wá bá mú ṣáàrì ibà rọ yẹn ni àìnù lè fi tó gba kíni kẹsọ̀rọ̀ sotiye lọ́dẹ́gbẹ́ gbogbo àwọn eh, àwọn kàlẹ́mọ́ọ̀tì tán mú wá lábẹ́ ìpín kọ̀ọ̀kan yẹn ọ̀ràn yẹn ni kéèyàn ó mọ̀ o sotiye nílò yẹ pé tẹ bá ń ka tíra tí wọn ò wọ́ ẹ̀ nílè ṣe mistake torí pé gbàtẹ́ bá rí nun sọ́ọ̀dù rọ̀ tó wà nípò fíìlù máa di ẹ ti mọ̀ pé sọ́ọ̀dù yẹn tó jẹ́ àìnù lè fíìlẹ̀ kí ló gbà fatiha ná sọ̀rọ̀ ni ó mọ̀ jẹ́ tó bá ti jẹ́ fíìlù máa di ná sọ̀rọ̀ ni ó mọ̀ jẹ́ ìgbà wo ló lè di násùrù tí sọ́ọ̀dù yóò gbà sùnkún tó bá ti wà ní ipò kíni ẹ́ ismu ismu ìrànlọ́wọ́ náà sọ̀rọ̀ ó ṣèrànlọ́wọ́ sọ wákọ̀á náà ni ó mọ jẹ́ ní fílù mọ́ di wájádà wájádà ni ó mọ jẹ́ ní fílù mọ́ kọ́tàlà ni ó mọ jẹ́ ní fílù mọ́ kò ní di kọ́tìlà o kò sì ní di wajida kò ní di wákìá kò ní di násìrọ̀ ti yé ó ti ni yóò ṣe mọ ń bẹ lọ́ntì ẹ̀ nìyẹn so àkàzà àwọn ilé tó jẹ́ fáhìn lànà ṣáàrìbà ò ní di ṣáàrọ̀bà tó di yé yẹn lè ṣe gbọ́dọ̀ ṣe mistake yẹn kẹ́ ẹ lọ há wọn sórí òun ni o ṣáàrìbà ní ṣáàrìbà ní ọmọ jẹ rọ yẹn o àìnù lè fi lè tiẹ̀ kẹ́sọ̀ ní ọmọ gbà lọ dáhìmọ̀n tó di yé náà ó mú mi ṣáàrìbà ó ti mú ṣáàrìbà lè máa hà ó ti mú mi kẹsùrọ̀ rọ yẹn ló jẹ́ àyẹnulù fèrè kẹsùrọ̀ ni mo gbà lọ dáìmọ̀ gbére so mo ń sọ ilé ìfún yín kẹ má lọ máa ṣe mistake fún ní pátíà tó ti yé gbogbo ìwọn ilé tó jẹ́ fáhàlà ẹ lọ jókòó kẹ ha gbogbo àwọn ìtò wà ń bẹ lábẹ́ rẹ̀ àti àwọn míì tá ti ṣe sẹ́yìn náà tó ti yé tó wà ló sún wọn fáhàlà so ìṣàríbà ó ti mú hafidọ̀ ó ti sọ àbó ti ha ó ti dáàbò bò sotiye sami ẹ̀ ó ti gbọ́ sami à sami à ní ó mọ̀ jẹ́ kò ní di sámọ́ ẹ̀ ní mọ́ di ẹ̀hìn tó bá ti di sámú ọ̀hún ìgbọ́ràn gangan nìyẹn fúnra rẹ̀ ìgbọ́ràn ó ti di ismu ó ti di ismu ibùdó ismu lọ́nà àbí ẹ̀hìn so láàyìn ibà ó ti ṣeré láàyìn ibà ó ti ṣeré so láyìnbà láyìnbà ẹ̀ náà ni ó mọ̀ jẹ́ dá ìmọ̀nù náà fáhùnlà òṣùwọ̀n ẹlẹ́ẹ̀kẹta fáhùnlà so àìnùhó mọ̀dìmọ̀ so ọgbàdo mọ̀ so hasuna ó ṣe dáadáa hasuna náà ni ó mọ̀ jẹ́ tó bá lọ bí di hasanun ó ti di ismu mọ́sídàrí ó sinan dáadáa gan-an tó ti yé ní àbá ti fi wọ́ ẹ ti gbé túmọ̀ mí fún so ìyẹn ló fi jẹ́ pé ní kíkọ ní sísọ èèyàn gbọ́dọ̀ mọ sọ àwọn kìíní òun ni wọ́n fi yọ gbogbo kìíní yẹn lọ́tọ̀ọ̀tọ̀ fún wa kó bá mọ́ dàrú mọ́ yẹn lọ́wọ́ sódi yé ẹ lọ háwọn mọ́ di fáhàn là mọ́ di fáhìn là mọ́ di fáhùn là so tí òfin ní dàrú yẹn náà sọ pé kéwù <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìmọ̀ ń le ìwọ́n náà bá ti mọ̀ tán ó ti di ọba nídìí ẹ̀ nìyẹn sọ kẹlọ kọ gbogbo àwọn kìíní so báwọn dà ó ti jìnnà ó ti jìnnà kárùmà ó ti ṣe kíni àpọ́nlé kárùmà ó ṣe àpọ́nlé dọ́ọ̀rù fàǹkọ́ńtìẹ̀ bí kéèyàn máa ẹ̀kí la fẹ́ tù sí lóyìnbó máa pè ní chami kéèyàn ṣe kíní yẹn tó dáa kíní yẹn kó fa àwọn èèyàn mọ́ra sótìyé. So, ẹ̀hìn èèyàn ṣe ìwà tó wù yẹn ìwà pé ó fààyàn mọ́ra àtọ́mọ́lẹ́ ni yẹ́wà chamin ìyẹn ni wípé bí ìgbà téèyàn sógun sí yàn téèyàn fi mọ́mọ́ fẹ́ràn rẹ̀ ẹ̀ onídọ́rù fa yẹn sọ bákan náà ti abẹ́ ti pínlù rùbáyé àti sọ pé òṣùwọ̀n kan lòun ní tiẹ̀ that is kí ni fa lálàá so àwa ṣe kọ́ akọ̀rọ̀ kí ni kọ́ akọ̀rọ̀ kí la gbé fún wa ó sàsẹ́yìn ó sàsẹ́yìn kọ́ akọ̀rọ̀ kọ́ àrọ̀ ńkọ́ àti ṣe kọ́ àrọ̀ yẹn sẹ́yìn so kọ́ àrọ̀ ó ṣe tó gbìyànjú wọ́n ní dáàbò pàápàá drag fakọ̀ so drag fakọ̀ kéèyàn da nǹkan àbí kéèyàn ná nǹkan wọ́n ní drag fakọ̀ lè máa ó náwó ní níná gidi owó tó pọ̀ ló ná wọ́n bá ń drag fakọ̀ lè máa àná ó da omi tó pọ̀. náà bárbàrọ̀ bárbàrọ̀ sọ bárúbárọ̀ ó depend lórí tí wọ́n bá lò fún ẹgbẹ́ mo ṣe sọ pé kéèyàn kíkiní yẹn kó pọ̀ wọ́n lè máa fi bárúbárọ̀ níbi alkalam akthar alkalam fi taqliti wa gadabi kéèyàn ó sọ̀rọ̀ kó dọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn kó kóhun yẹn wá lé pẹ̀lú bínú pẹ̀lú bínú ló fi sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wá ṣáájú gbogbo ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn sòtẹ́yìn bá tún lò náà pé bárúbárọ̀ lè asset ìyẹn ni pé kíkínú kó bú gan-an kó pariwo tọ́lọ́wọ́ alẹ́ sọ pé bárúbárọ̀ adálùwà pé ojú dálùwù ojú dóró ojú sínú omi sọ àwọn eléyìí tí wọ́n fẹ́ kí agbọ́yé níbí nìyẹn sọtàbá lọ wo tàmọ́rìnù tiẹ̀ náà exercises náà wọ́n ní ádìyà fọ́nrán sùlá sí ìyá wàrúbà ìyá panajimu a thumma bayyin kulla wahidin minha wọ́n ní gbogbo àwọn iṣẹ́ tó wà ń sálẹ̀ nísìnyí báyìí àwọn àfọ̀hálù sùlàsíyà ni àti rùbáyíyà tó ti yé wọ́n wá fẹ́ kéèyàn pín òun náà bí èèyàn ṣe ṣe kínní pé kéèyàn àárẹ̀ǹjì ẹ̀ tó ti yé ẹ̀tọ́ lọ́wọ́wọ́ wá ẹ̀dà wá sọ́la lábìsà àásùnà kọ́rùbà kéèyàn tó ìkọ̀ọ̀kan sábẹ́ wázínú rẹ̀ òdìye ẹ nínú àwọn ọ̀rọ̀ tán kọ sí bínú sí báyìí ẹ yọ àwọn ilé tó bá bá òṣùwọ̀n fáhàlà lọ fáhìnlà àti fáhùnlà àti fáhàlàlà tó jẹ́ ti yorùbá yín òdìye nǹkan tí wọ́n fẹ́ kéèyàn òsín bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní ẹlẹ́ẹ̀kejì báyìí ń fáhàlfin wà áyé nà hú wà láàmú àwú mìíràn á di ìlà fàál zamjaro faruta hasiba kọ́lá barbaro so ìyẹn ni pé wọ́n fẹ́ kẹ àwọn wo ni àìnù lè fín lè wọn àti láàmù lè fín ẹ yọ jáde nínú zamjarọ nísìn èwo ni àìnù lè fín èwo ni láàmù lè fín àgbé tó bá ti jẹ́ rùbá yín nísìn láàmù wú àlẹ́ úláwà láàmù wú àsáníyà ẹ̀hàn so iṣẹ́ tí wọ́n fẹ́ kéèyàn ṣe níbẹ̀ yẹn nìyẹn wọ́n ní àsìlátò àmọ̀ ẹ̀kàn ẹ̀lẹ́sẹ̀lẹ́yìn náà sódìyé kéèyàn tún fi wò ó pé at least gbogbo nǹkan tá a ti ṣe sẹ́yìn yẹn ó yé èèyàn nínú ẹ̀kọ́ mélòó ẹ̀kọ́ mẹ́fà tá a ti ṣe yẹn ká fi gbéra wa wò wọ́n ní mọ́ hùwà àsọ́rfù kí ni wọ́n pè ní àsọ́rfù ó wà nù gbogbo àwọn kìíní yẹn náà níbẹ̀rẹ̀ kéèyàn kan lọ wò kéèyàn tún fi máa fi ṣe mùrọ́jà ẹ̀hẹ́n tẹ́bá ti mọ́ mọ́ hùwà àsọ́rfù kéèyàn ha sórí àsọ́rfù ó wà tẹ̀gìyẹ́rù eh, kìíní kan kìíní kan sótìyé mọ iye alikalimat alẹ́tì yájiri alẹ́ asọ́rọ̀ àwọn ọ̀rọ̀ wo ni sọ́rífù máa ń wọnú ẹ̀ tó ti yé tàbí wọ́n ti kọ́ síwájú fún wa wà mọ iye alẹ́tì láyàdìkúlù á asọ́rọ̀ àwọn ọ̀rọ̀ wo ni sọ́rífù èèwọ̀ tàbí wọ́n ti ṣàlàyé ẹ̀ síwájú ẹ̀hẹ́n tí wọ́n bá tún lọ wọlé yóò máa jẹ́ nzákírà àbí mùrọ́jà wà mọ́ hùwà alìfínlùbí asìlè kí ni wọ́n pè ní fíìlù látara ìpìlẹ̀ rẹ̀ mọ́ wà fíìlù àsùláṣí kí wọ́n pè ní fíìlù sùláṣí mọ́ wà fíìlù àrùbáyé kí wọ́n pè ní fíìlù rùbáyé mọ́ wà fíìlù almujarad kí ni wọ́n pè ní fíìlù eléyìí tó dá wà so ọ̀bọ̀rọ̀ gidi mọ́ wà fíìlù almazid kí ni wọ́n pè ní fíìlù mazid kam wà almujarad mélòó ni fíìlù mujarad kam wà almazid mélòó ni fíìlù almazid kàmùwájínà lè sùlàsí yìí àlùmùjárọd mélòó ni àwọn òṣùwọ̀n tó ń bẹ fún mùjárọd sùlàsí kàmùwájínà lè rùbáyín àlùmùjárọd mélòó ni òṣùwọ̀n tó ń bẹ fún rùbáyín mùjárọd àti mọ̀fẹ́yọ̀ kan nìyẹn ti sùlàsí mùjárọd mélòó nìyẹn mẹ́ta fáyín la fáhùn la la so téèyàn bá ti mọ gbogbo àwọn kìíní èèyàn ti kẹsẹ̀ járí pẹ̀lú gbogbo àwọn ẹ̀kọ́ látòrí alákọ̀ọ́kọ́ dé ẹlẹ́ẹ̀kẹfà tá a ti ṣe nìyẹn walillahi alhamd kákan máa bẹ lọ́n kọ́lọ́n fún àlùbáríkà sí mi sótìyé so àwa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbègbè ẹlẹ́ẹ̀kẹ ilé tó tẹ̀lé inshallah ta'ala.